ọlọ́run kan ju wọn ìdásí ọlọ́run fún wa síra wọn sí àwọn rahman pẹ̀lú gbogbo ọ̀tọ̀ ọlọ́wọ́ ọba báwọn tó máa tẹ̀síwájú tẹ̀sí èso láti sọ ilé ìtàmùbá bọ̀ wá ṣáájú káwọn gbàgbé pé òní ni ọjọ́ ojúmọ́ à àwọn ẹ̀kọ́ ọjọ́ ojúmọ́ eléyìí tí a máa ń rọra wa létí ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé ẹ̀ àmì náà nǹkan náà kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa lórí ara wa lórí àwọn ẹbí wa àti lórí dúkìá wa ìrànlọ́tì ìyá arahamu rahim. tẹ̀síìlú sùràtì tọ́ wa eléyìí tá à ń bá bọ̀ wá. àyà ti dúró òun náà ni àyà ilé ẹ̀kọ́ kàndínní ọgọ́ta. ibi tí anabi musa aleyhi salatu wa salam tó fi ń júwe ọlọ́run fún firaun àti àwọn mly lẹ́yìn tí firaun náà sì ń fàáké kọ́rí ó wá wo gbogbo ọ̀nà láti fẹ́ fi dojú ọ̀rọ̀ òdodo eléyìí tí ànábì Musa ń sọ fún wọn bólẹ̀ kò rí ló fi wá wò yí pé àwọn mọ̀jísà tọ́lọ̀ ń fà nẹ́bí mọ́sá yẹn wọ́n tàjì àti mẹ́rẹ́kù idán idán lòun fẹ́ pè lẹ́yìn tó sì jẹ́ sí wípé àmì tọ́lọ̀ ń fà nẹ́bí mọ́sá yìí láti fìdí òdodo múlẹ̀ wọ́n fẹ́ra àwọn ẹ̀mí tọ́lọ̀ ti sọ fún wa nínú àwọn ayé àtàtì ń bá bọ̀ náà lẹ́yìn tọ́lọ́ ní ká nẹ́bí Musa kó sọ fún un wípé a ti fi àwọn oníranran lọ àmì a mà ti fi hàn fìràwọ́ náà níyà àwọn yàtọ̀ àti kàfẹ́yìn àwòbíláì ní ṣètọ́ ọ̀nà rọ̀jì kọ́lákọ́dé àrọ̀ iná ààyè àti ìlà kólà kàkà dábà wà ábà a ti fi gbogbo àwọn àmì wa ti fi hàn lẹ́yìn tó tó wọ́n yẹ kéèyàn sáré lẹ́yìn kọ́dá ọlọ́run náà. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó pè nírọ́ ó sì tún yẹ̀yìn padà ó kọ̀ láti gbọ́ tọ̀lọ́hùn. ẹlòmínà ń bẹ lẹ́nìí oríṣiríṣi nǹkan ti fi hàn án nínú àwọn àmì ṣùgbọ́n nífapó ọpọlọ rẹ̀ nífapó ẹlòmíì ìdẹ̀ra rẹ̀ lọ́hùn fi hàn ọlọ́run kọ ọ̀rọ̀ fún ọ̀rọ̀ tó kó fún ọ yìí tara àwọn ọmọ tí ò tí ò ní tó lè ẹni tó lè bí ọ onímọ̀ onímọ̀ wà mọ́tò ẹni tó lè bí ọ ń tọrọ jẹ wọ́n jẹ lálàáfíà ọlọ́run ó fẹ́ pọ́ mọ̀ ọ́ látara bẹ́ẹ̀. ilé àtọ̀kan náà àwọn àbáàlì tó ń bì á ń bọ̀ níjọ́ yàwó mẹ́lẹ̀ áhàdì kọ́ yẹn òjò yẹn wá ń rọ̀ òjò yẹn wá ń pa wá díẹ̀díẹ̀ àwa débì kan níbi ẹ̀gbẹ́ àbàrò dubai làbá bẹ èèyàn kan bẹ̀ tágbà odò fi wọ́ sí ẹ̀gbẹ́ ilẹ̀ ń wáyé a lè dúró pẹ̀lú báyé ṣe rí o yóò nìkan wá pọ́ sí wèrè báyìí náà lẹ́nu yẹn ṣùgbọ́n tá a kíyèsí ni pé kódà kó ti kú níjọ́ yẹn yàmá ibi tó wà tó jò kamẹ́rẹ́ nù ó sọ fẹ́ kójú òun náà lọ padà jẹ́ sábà bí kò fi jáde láyé ilẹ̀. eléyìí náà yóò tara rẹ̀ máa kó máa bẹ lọ́wọ́ ni ọ̀pẹ̀ oṣù máa dára mọ́ ọlọ́wọ́ wá sí àwọn náà nílẹ̀ dúpẹ́ o mo dúpẹ́ o. ebi wọ́n ń wò pé òjò ń pàwọ́ àwọn kan tó mọ́tò kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà máa àwọn kò sì ṣe mọ́tò fẹ́mi náà. tèmi wọn lè máa bẹ bẹ̀rẹ̀ lọ ẹnìkan ní òun lè kó òlójú kan tó yẹ kójú òun náà lọ pa mọ́bẹ̀ àdéhùn kan ti ẹ̀ oríṣiríṣi àmì lọ́nà ọmọ wa fi hàn yẹn ẹlòmíín sì ń bẹ ọlọ́run ní kí ọwọ́ ẹgbà kọ̀ọ̀kan ó bà á ní látọ̀dọ̀ ọwọ́ ẹgbà kí lágbàáyé pẹ̀lú ọwọ́ ẹgbà àwọn pé nǹkan tí ọ̀tẹ̀ lọ́run tí ó dùn wọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí ọdún tó lọ́ọ̀bẹ kan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí kó kọ̀tara rẹ̀ dáhùn mọ́ lọ kọ́ mọ̀ pé mi ọlọ́run ọba náà ni. ọlọ́run á ní kí ànábìwá Musa kọ́ wá fi àwọn onírànràn nú àmì kọ́ wá fi hàn fẹ̀rẹ̀ àwọn ìṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ nǹkan wọ́n padà jọ wá mú ọjọ́ tí wọ́n jọ pàdé tí ànábì Mùsá ó fi jíjí ń jẹ́ òdodo múlẹ̀. eléyìí ni wọ́n mú ọjọ́ ẹ̀ lẹ́yìn tó ṣe pé ọlọ́run bá àlejò ọlá ń sọ fún wa nínú súrà yìí láti bí àyà ọgọ́ta lẹ́yìn tí ṣe pé àwọn tí a máa kà nínú àwọn àyà wọn lè ní ama máa ka bí ọlọ́run ṣe ní kàmẹ́bí wa musa alayhi salatu wa salam kókó bẹ̀rẹ̀ kó sì ṣe wáàsí fún àwọn òkú ìdán tí fìràwọ́n náà rò wípé ẹ̀mí ìwọ̀n balẹ̀ lé lórí pé ó kojú ànẹ́bí musa ó fi ẹ̀yà ànẹ́bí musa ó bẹ̀yà ànẹ́bí musa jalè lójú rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wọn mọ̀ wípé ẹni tọ́lọ̀ ń bá ti dúró tì tọ́lọ̀ ń bá ránṣẹ́ ó kojú gbogbo ète tó wù kẹ́ ẹ lè máa dá wa náà gbogbo a bá láàgbé tọrọ lọ́wọ́ ẹ̀jà dúró déédéé ẹ mẹ́jà wòye wọ̀ téèyàn bá ti wòye wọ̀ téèyàn dúró lórí òdodo rẹ̀ òdodo náà o òdodo ní òdodo ni ó borí látara ànábì wa musa alayhi salatu wa salam dá ànábì musa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún wọn ànábì musa ọkọ sí wáàsí fún àwọn wọ̀nyí kọ́kọ́ sí wáàsí fún wọn. si gbàtí fi ràwọn náà tọkọ tí ò gbọ́ nítorí ni pé kó àwọn èèyàn jọ kó àwọn okó wọn jọ láti lè káwọn fi o àwọn wa eléyìí ni tọ́lọ́wọ́ bá lè tọ́lá ń sọ fún wa àwọn òpìdá náà gbà tí wọ́n rí gbogbo ọ̀rọ̀ tá ànábì Musa sọ àwọn náà wá kóra wọn jọ wọn àwọn òkúbò làwọn ó ṣe tí jáde ni wípé ẹ mẹ́ta ló ń jàre òpìdá ni a rí nu àwọn tó padà gbá ó ṣùgbọ́n táwọn òpìdá ni idá ti ẹ̀wọ̀n ọbẹ̀ ti dé fún ọ abẹ́rẹ́ nǹkan. tẹ̀rí èsì tí ò bá fẹ́ kéèyàn gbàtọ́ náà ibi tí máa ń lọ òun náà níbi àwọn adùn ayé àwọn ìfẹ́ owó ìfẹ́ ọlá ìfẹ́ ẹ̀pò káṣí mọ́jọ jọ wá lójú nítorí táwọn àbá ńlá wa náà rèé àpàlà kánú sóra yìí náà ọlọ́run sọ̀tàn fẹ́ ọlọ́run sọ̀tàn èṣù bó ṣe hàn bàbá ńlá wa lẹ́bi àdámà bó ṣe hàn lè mọ̀ á kánú sóra yìí náà bẹ́ẹ̀ láti ń gbọ́ kalẹ̀ o láti ń mọ̀ kalẹ̀ o bó ṣe ṣe máa bá ń lára òun náà ló ṣe fún bìràwó náà òun náà ló ṣe fáwọn tí ń tẹ̀lé bìràwó náà náà ìgbà ọkùnrin ló ìyàwó ilẹ̀ bàbá yín wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín abẹ́nìkan ní ìtọ́jú pé òun náà ni àwọn ẹlẹ́ńpariwo ilẹ̀ Yorùbá lè àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ bàbá wa kí Fúlàní fẹ́ gbalẹ̀ bàbá wa àwọn ni ìyáwó èèyàn yìí àwọn tí wọ́n fẹ́ gbalẹ̀ bàbá wa àwọn táwọn ti mọ̀ pé mílíọ̀nù orí àwọn yẹn náà ti wá ń pé díẹ̀ díẹ̀ fún ìṣó lọ́wọ́ ẹ̀ ti fi ń kọ́ta yẹn tó sọ níbi. mílíọ̀nù sọ ti tiwa làwọn fẹ́ wá kó ṣùgbọ́n wọ́n wo kí làwọn bẹ̀ sí wa táàbí mọ̀ táàbí ní lójú nígbà táwọn bá bẹ̀rẹ̀ wa síra wa táwọn bára wa jà. wọ́n gbìyànjú láti fẹ́ bẹ ọ̀rọ̀ ẹ̀sìn síra wọn wọ́n kọ́ àwọn ẹlẹ́sìn àtẹlẹ́sìn jà èyí ò ní wọ́n wà láwọn bá wọlé tó bù wá mọ̀ gbogbo tí wọ́n ti ń kọ́ wọ́n ti ń kọ́ ọ̀rẹ́ nìtẹ́lẹ̀ o wọ́n ti ń kú ọ̀rẹ́dì ẹ̀gbá ń sọ. gbogbo èmi ni àwọn sanfara wọ́n lóye àwọn àwọn tí wọ́n ń wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. sambisa wọ́n lóye tí wọ́n ń wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n ti tó wá tẹ́tì tilẹ̀ Yorùbá náà nìyẹn wọ́n ti máa oríṣiríṣi àwọn pé tilẹ̀ Yorùbá yìí àwọn mílíọ̀nù sọ sí pọ̀ òun ni wọ́n fẹ́ wà. wọ́n ibẹ̀ ni wọ́n lọ lè wọ́n ti kọ́kọ́ lọ ṣáàṣì àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n fi kó gbogbo ọ̀rọ̀ yín tán ẹ̀ nímọ̀ àwọn wọn lọ fọdún owó lọ́wọ́ ni. torí ìdí eléyìí káwọn jọ jẹ wá lójú èṣù ṣètọ́ àti ṣíṣe nìyẹn nǹkan tí ò tó nǹkan ló fi gba èyí tó jẹ́ gold ló fi gbà dànù mọ́ yín lọ́wọ́. èyí tó fẹ́ kó lọ fún wa àwọn nínú àjòjì wa yóò wá gba ọ̀nà wípé nǹkan tí ò tó nǹkan tó yẹ ká lè gbọ́ra wáyé lé lórí fẹ́ fún gbogbo àná ká lè pọwọ́ pọ̀ láti lè bá àwọn ẹ̀tọ́jọ́ ta wa jà tó wà déwá síra wà máa bára wa jà. <laughs> nígbà tí wàá bá jàrá yìí bóòlù ẹni fẹ́ pẹ́ láti bẹ́ẹ̀ nìkan jà ẹni nìkan. àwọn ọmọ ọmọdé <laughs> ọlọ́wọ́ àti ọ̀dàkùn ọ̀sàbà tó léèdì wá sí o ọlọ́wọ́ sàbà tó léèdì wá sí o. torí ìdí eléyìí fìràhàn ọlọ́wọ́ bá lè tọ́lá ń sọ tó ṣe fún wa ojú láàrin ṣe tọ́ ní rọ̀jú ní sùn lára má ní rọ̀hìn. pàtàwá ńlá fìràhàn ló bá jámọ́ akéjà ó tó àtà. قال له موسى هل قل لا تفتروا على الله كذبا فيزيدكم بعذابه وقد غاب من افترى فتنازعوا أمر بينه وأسروا النجوى قالوا إن هذان لساهران يريدان أن يخرجاكم من أرضكم بسيرهما أن يخرجاكم من أرضكم بسيرهما ويدأبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استحلى ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ń pàtó fún wa àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn oríṣiríṣi inú àwọn nǹkan tó wáyé nínú ìtàkùrọ̀sọ láàrin ànábì wa Musa alayhi salatu wa pẹ̀lú Fìràhánà àti àwọn tí ń tẹ̀lé Fìràhánà. Wọ́n ní ọlọ́ọ̀bà àdékọ́lá nípa tí. wọ́n mú ọjọ́ wípé báwo ni á pàdé. Ìràwọ̀n náà ti fọkàn balẹ̀ wípé òun ní àwọn òpìdán tí ọ̀hún fèsì Musa ìgbà tó ti kọ̀ǹfúdù wípé ìdán ni Musa gbé lọ́wọ́ lọ́dọ̀ ara ẹ̀. Wọ́n á ní tọ́wá rí bẹ́ẹ̀ ẹja má kókò. Wọ́n á mú àkókò tí wọ́n ó pàdé. Ìràwọ̀n náà pàtàwọ́ ńlá ìràwọ̀n náà bá yẹ fàjàmá kẹjà wo lọ́ba bẹ̀rẹ̀ sí pèrò ó bẹ̀rẹ̀ sí kó ọgbọ́n ète lóhun ní ọ bẹ̀rẹ̀ sí kó jọ abẹ́rẹ́ kí láwọn nǹkan tó ṣe òun lọ́wọ́ ọba ọlá sọ fún wọn ní jọ náà wàkọ́ ọ́ làbẹ̀rẹ̀ tún níbi kò ní ẹ̀yin èèyàn bóyá ẹ wá lọ pé gbogbo àwọn òpìdán kó lè sa ìrí àlè kéésì òpìdán lásán àwọn ògùn náà gbòǹgbò tó lè dákọ́ lẹ́nu ògbé nínú àwọn òpìdán àwọn tó ṣe yí pé tí wọ́n bá ń pìdán wọn lọ́wọ́ àwọn yóò máa rò yí pé real ní nǹkan yẹn ni pé bó ṣe rí lóòótọ́ nù. bí àwọn tó wọ́n máa ń ṣe kéde bẹ́ẹ̀ ní tí ó yọ orí rẹ̀ bọ́lẹ̀ ẹ orí rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn máa ń ṣe ṣùgbọ́n yìí ti dín náà ni kò sí ìjẹ̀ka kò sí ìrìkọ̀ wáyé wọ́n ti pé láàrin nǹkan bíi nineteen ninety sí nineteen ninety one bàbá kan bẹ. tí àwọn ẹ̀ ẹsẹ̀ kan ń dò báyìí yọkọ̀ fòkè báyìí kúkúrú báyìí náà ló tó bá fòkè lórí báyìí tó bá lọ báyìí lọ báyìí. àwọn owó pépà twenty naira àtúntọ́ yọmọ dàbọ̀ lẹ́mẹ̀ yìí. owó pépà owó náà yọmọ rí ewé náà ní gbọ́lẹ̀ bọ̀dé owó náà yọmọ rí. ó sì kanjọ́ náà ṣùgbọ́n láti máa lọ sí náà bí káyọ̀ fi ta ọmọbìnrin kan jẹ́ káyọ̀ fi kékeré kan jẹ́ wọn pọ̀ náà nù. ọlọ́mọ òbí odidi òbí ó sì ń sí gbogbo àjòkó lẹ́jọ́ ọba ń fọwọ́ la gbogbo ń gòmí láti lè kú fún ẹ̀ fún wa yí pé gbogbo ń gòmí lòun ti yọ obì jáde èmi sì kẹ́lé yẹn gbà náà nígbà tí mo dìde fún wọn ẹ̀fọ́ kan ọlọ́dẹ sọ́jọ́ ń fún wa kẹ́lẹ́ bẹ́ẹ̀ pàdé omi omi gbogbo gbòmí lọ. Àbájá bàjá ló òpùrọ́ ni. Yèjì kẹ̀kẹ́ tó ti wọ ìrọ́ ni obì rẹ̀ rẹ̀

tàǹfòrò àti orí bàbá táwọn yìí náà tó fi jáde láyé náà kò sí ìkẹ́kẹ́ kò sí ìkẹ́kẹ́ ara rẹ̀ yìí. tó bá yẹ pé lòdòdò ni èyí ṣe tí ò lówó tà wọ́n tó ń ta ewé wọlé tó wọ̀ rẹ̀ àá pẹ̀lú pé onídà àwọn kẹ̀kẹ́ láyé náà àbẹ́ ẹ̀kọ́ ni ọbẹ̀ ọbẹ̀ rà lé sẹ́lá lọ́dí di ìṣẹ́ ọkà lọ kówó mẹ́ àkàbí àwọn ẹ̀kọ́ gidi lọ́ máa kó mẹ́ kẹ́wọ̀ pé mo ìrọ́ náà ti yẹ́ àgbẹ̀ ti jù ní kò sówó kẹ̀kẹ́ àwọn àlìjẹ́ ó ṣe ìjọba pé owó tó kó wà ọ̀nà ìjà owó kan wá fún yìí kàlùjẹ lónìí àìwá làlùjẹ nínú àbí ẹ tọ́ka síjú ká pé wé náà ni ẹ̀ka rò pé kẹ́ ni. látara bẹ́ẹ̀ ìràwọ̀nà pé gbogbo àwọn òfin ìdẹ́jọ ó ìrí àlíyìn àwọn òfin ìdẹ́jọ tó mọ̀ nípa iṣẹ́ dáadáa. àwọn kan náà ti pin náà lórílẹ̀-èdè táwa yìí rí náà níbi káwọn ẹ̀dá kan àwọn ẹ̀ ti pin náà lórílẹ̀-èdè yìí dáadáa táwọn pọ̀ bíléèdì lẹ́nu wọn yọ owó jáde gbogbo wọn láti rí rí òkèlè kọ́dà tí síkà lè lè yàtọ̀ sí pé dáàbò wọn wò nu fídíò àwọn òun níwájú ọba ìdájú wọn dáadáa gbà pé dání gbogbo àwọn eléyìí tẹ́ máa rí náà máa rẹ́kùn wọ́n bọ̀bẹ̀ lọ́wọ́ máa rẹ́kùn ọ̀yẹ́ ìdání. àbájọ tẹ́líà wọ́n ti sọ fún wa pé ọ̀ gbogbo tí wọ́n ń lò yẹ àwọn tẹ́ẹ̀lì tẹ́bá tó bẹ́ẹ̀ nígbà tó bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ọ̀gá tí wọ́n ń lò yẹ àwọn ọ̀gá kankan bẹ́ẹ̀ tẹ́ bá kó papọ̀ fún wọn kò fi ọ̀dà ojú wọn jà nísì fún ọ̀dà àbáṣọ ní tọ́jú ọlẹ́lẹ́ fún àti sọ̀rọ̀ fíìrù ìdán. kábẹ́yà síbẹ̀ ń púpọ̀ nítorí eléyìí ọlọ́wọ́ bá lè tọ́lá wá ń ṣàlàyé fún wa ó ní tíìbì làwọn náà wí ń jọ náà nìyẹn pé lọ́ba kó gbogbo àwọn òfin dán wá ó fẹ́ lò ó fẹ́ dójútà nẹ́bí ọlọ́run abẹ́rẹ́ kan ó fẹ́ dójútà nẹ́bí ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ ọ̀pá nẹ́bí ọlọ́run ṣe dúró tiẹ̀ àbá àtọ́wá dúró déédéé náà ò ṣe dójú tiẹ̀ o àbá àtọ́wá dúró déédéé kò ṣeé dójú tì o bẹ́ẹ̀ bá ń rò dojuti òun dójú tì ọkàn sára ẹ̀jẹ̀ ni wọ́n lọ fẹ́ sẹ̀sìn tọ́mọ̀ kódà tí ó tún sẹ̀sìn tọmọtọmọ tìrantìran kò ní máa lórí tí ọ nìkan ẹ dákun ṣé fìlà ọ̀nà sẹ̀sìn àbí ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ sí tìrantìran. ọlọ́run bá lè ثم أتى أفا ابن كثير وأن ثم أتى اجتمع الناس لميقات يوم معلوم ó kó gbogbo àwọn èèyàn ma àtá ìtumọ̀ tó lè wá ó lè wá nítumọ̀ yín pé ọjọ́ tí wọ́n dá àtá Bàtàwọn òpìdá tó ṣe kéne tó sọ fún gọ́mẹ́ntì sí tí gbogbo wọn náà ti péjọ. Kọ̀ọ̀lá làwọn Músà. Àrẹ́lì Músà wá ń sọ fún wọn. Níjọ́rẹ́ wípé ní gbogbo ń máa ṣe irọ́ níbẹ̀ níbẹ̀ lọ́wọ́ yìí. kó di pé wọ́n ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ti sọ kẹ́kẹ́ tọ́kọ́ ṣáájú nínú súrátù ṣùárà ọlọ́run ní jẹ́lẹ̀ nígbà táwọn òbí lẹ́yìn péjọ wá béèrè pé àwọn kò ju Musa ọmọ kò léèyàn tá a bá borí Musa kí ló fún wa kí ló sì fún wa. أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين wọ́n ní ìrẹ̀ musa aya forty one sí forty two ìdí mo kà wọ́n aya méjì wọ́n papọ̀. wọ́n ní àyè la àjẹmọ́ ìrẹ̀ musa ǹjẹ́ a ní ìlú tá a gbà tá ní owó tẹ́ tá a gbà ìrẹsì sọ́ọ̀rì fìràwọ́n náà báyọ̀ ìrẹsì fìràwọ́n náà tá a lówó fẹ́ kẹta gbà tá a bá ti wé ìlẹ̀ mọ́ta ìjọ ẹni tó fún wa kí fìràwọ́n náà yìí fìràwọ́n náà náà bẹ́ẹ̀ ni ẹ gbà nǹkan. kódà ìnàkan ìdáhùn ìnàkan dájọ́ yẹ̀wọ̀ yìí ìdàn nígbà yẹn tẹ́ ẹ bá ilé wí ni mọ́ta làmìnà ni mo kọ̀ rọ̀ bíi àjíròbalẹ̀ màjẹ́ làmínà mọ́kàn ọ̀bì ẹ̀yin náà súnmọ́ bá jù ipò yín yóò súnmọ́ pọ̀ bá jù bẹ́ẹ̀ pé táyà sì máa fẹ́ gbọ́nu kọ́ fọlá kó lọ́wọ́ bá dà yín lọ́lá ẹ̀yin náà jẹ́ ẹ̀yin náà jẹ́ ẹ̀yin náà jẹ́ ọ̀kan nínú àwọn olóyè ajírọ́ba ẹ̀ súnmọ́ ọba púpọ̀ nínú wọn tó ti wọn náà ìyẹn ni Musa ṣe wá sọ fún ẹ pé kọ́ ọ̀rẹ́dà fún Musa ẹ̀yin wọ̀nyí wáyé náà kọ́ọ̀n ọmọ sí fún yín o ọmọ sí fún yín o. làtàkàrú aláwọ̀ ìtọ́díbá ẹ má dáadáa pààrọ̀ ọmọ náà mọ́ tẹ́ ẹ gbé lọ́wọ́ ìdánì ẹ má dáadáa pààrọ̀ ọmọ náà mọ́ àwọn ẹ̀mí musa bẹ̀rẹ̀ sí wá sí fún wọn. ayé látò àyílù lè náà sí àná ìjáde àṣìyà láàkọ́ ìkọ̀lá àbẹ̀rẹ̀ látò àyílù lè náà ìjáda àṣìyá láàkọ́ ikò láà abẹ́rẹ́. ẹ má dán ojú àwọn èèyàn má ẹ má dán ojú àwọn èèyàn má tẹ́ àwọn èèyàn wá rí pé nǹkan tẹ́ ń sọ yẹn nǹkan tẹ́ ń ṣe yẹn bẹ́ẹ̀ lórí lóòótọ́ ìjọ àwọn èèyàn wà á dá ipé tí wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ lórí lóòótọ́ nígbà náà nígbà tó yẹn bọ́ta àti nǹkan tẹ̀lé lẹ́nu nínú fa rẹ̀ tàkà àwọn kékeré àwọn kan máa bẹ́ẹ̀ tẹ́ máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ láti tó wájú láì gbọ́dọ̀ láì ó lè ọkà lè bomi sẹ́nu àfi kọ́kà fi jẹ́ akásí kọ́kà fi sẹ́nu kó sì yọ padà lè dẹ́jọ́ ọ̀bọ̀lẹ̀ lóòótọ́ lẹ́yìn òrìṣẹ́ ọ̀bọ̀lẹ̀ lójú yín lóòótọ́ kò sí bíléèdì kẹta irọ́ ni irọ́ ni. ẹ lè mọ̀ ẹ́ pé kẹ́ni ẹ lè mọ̀ pé àwọn èèyàn ti ń ṣe ìlànà wọ̀nyí wọ́n ti ń ṣe tipẹ́ látàrí fìdáwọ́n náà àlejò musa wá ń ṣe wá sí fún ẹ pé látàtà wà lọ́wọ́ ìrọ̀lẹ́ ìpa ẹ mọ́ pàrọ̀ mọ́ lọ́wọ́ mọ́. tẹ̀wá kọ̀ tẹ́lẹ̀ ní gbọ́ fàyòsì hmm? ìtàkùnrin àdáàdì ọlọ́run bá àlejò ọlá yóò fi ìyà yóò fi rọ kiri káyé. Pọ̀kọ́ni ọba máa ní ìtàrọ̀. Má ní ìtàrọ̀ gbogbo ẹni tó bá ti wá dáadáa pààrọ̀ mọ́ lọ́wọ́. Hákọ̀ọ́dì hmm, ọba pápá ó tọ̀hún ti ṣòfò nìyẹn o ẹjọ́ parọ́ mọ́nà ó tọ̀hún ló ṣòfò ju o ìdí òrí bẹ̀ tẹ́ ń sọ ayẹ̀ tó bẹ́ẹ̀ lórí ẹ̀jẹ̀ iná àrùn fẹ́ jo kúnlẹ̀ ó de jù ẹ̀rọ àrùn fẹ́ bẹ́ẹ̀ lórí lóòótọ́ sẹ́yìn pé tọwọ́ ti tẹ̀lé ẹ̀rọ pé bẹ́ẹ̀ idán tẹ̀lé ẹsẹ̀ idán àmì látọ̀dọ̀ náà wọ́n bá ní àṣetọ́ náà wọ́n bá ní. nígbà tí Musa sọ eléyìí fún wọn pàtàkì náà ta ẹ̀wù àmọ́ràn ẹ̀mí àwọn kan fẹ́ gbọ̀n bàtàná sàáwú ọba bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ mọ́ra wọn ara wọn bàtàná sàáwú àmúra wọn fa àlámọ̀dé ọ̀rọ̀ wọn gbà ah, tó làbẹ́ ṣùgbọ́n yìí lásìkò sínú náà ni sáà ní sinimá ni. pàṣàrù lẹ́júwá tó wá sọ̀rọ̀ sí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn àbẹ́ nìkan wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara ẹ̀rí nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn sọ̀rọ̀ ìgbà gbogbo wọn ni kí wọ́n sáré sọ yìí láti mọ̀tà ń jàre kò rí bẹ́ẹ̀ jàre. wọ́n á ní conclusion wọn nítọ́kadà jáde lẹ́nu wọn owó fẹjúmọ́ wọn ipò fẹjúmọ́ wọn èyí tí ìlà wọn náà ló wọ́n fún wọn kò jẹ́ ká lè tẹ́tí di mú bá. kọlu ẹni àdáni láti àhírọ́ ẹ̀rọ táwọn jàre ẹni àdáni àti làwọn méjì yìí masahiran òfìdá làwọn náà jàre òfìdá làwọn náà ìdá làwọn náà mú lọ́wọ́ fẹ̀ abẹ́rìkà ìdá wọn mú lọ́wọ́ irútuwa náà ni. ìrìdá ni ayé kò ní já fún mi ní àrùtì kan bí sírí ìmọ̀ ẹ ẹgbẹ́ tẹ̀lé ẹjẹ́ mẹ́tẹ̀lé ẹ tẹ̀lé wọ́n fẹ́ kó ipò ní orílẹ̀ bàbá yín pẹ̀lú dọ́wọ́ pẹ̀lú dọ́wọ́ ni àwọn èèyàn fẹ́ kó ipò nílẹ̀ bàbá yín pẹ̀lú dọ́wọ́ ni. bẹ́ẹ̀ náà bí ní ìsinmi ní ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ nígbà táwọn aráàbí ọ̀wọ́ ẹlẹ́dẹ̀ wá síra wa àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí kó sọ́pọ̀lọ́ àwọn Yorùbá ọ̀rẹ́kẹ́ mẹ́ta wọn lóhùn àwọn ẹlẹ́sìn ìyá alágbáwá wọ́n fẹ́ kó yín wọ́n fẹ́ kó ẹwẹ́ kó ti létà wọ́n fẹ́ kó àṣà Yorùbá dànù wọ́n fẹ́ ṣe kéré kan wọ́n mọ̀ tára jẹ ojú bẹ́ẹ̀ dá èmi yà ni tó ń lóun fọ́ọ̀mù fóun ọlọ́ọ̀ka ọmọ nísìnyí nígbà wọn yìí tì àwọn táwọn fẹ́ ṣe táwọn fẹ́ ṣe àwọn wọ́n ń sọ gbogbo àwọn tó rò pọ́n lágbára lẹ̀ ìbá wọn tẹ̀wá rọra. kìí ṣe internal problem ni problem ẹ̀rọ pé internal problem náà wà o àwọn tó wà nílé náà wọ́n ń lò ṣùgbọ́n external problem gẹ́gẹ́ nìjẹba. àwọn tó kúrò nílùú wọn tó sì wo gbogbo wọn sì wù wákàtí pẹ̀lú jọ́sẹ̀tì fún wa. àwọn òsì kúrò nílùú wọn kámẹ́rà táwọn ń lò kámẹ́rà làwọn ń lò kọ̀ǹpútà làwọn ń lò gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń làwọn ń wò ẹ̀rọ ọ̀gbẹ̀gbọ́sẹ̀ tí jẹ́bi tẹ́tẹ́ ẹ̀rọ ti ya fídíò jẹ́ táwọn ti bí ọ tẹ́lẹ̀ kó tó mọ ya fídíò ẹ̀tọ́ àgbo sórí facebook ẹ̀ ń gbé lọ́sọ̀rọ̀ facebook gbogbo ẹ̀ ní ẹ̀rọ àwọn ọ̀pọ̀ òfẹ́ ṣiṣẹ́ security ló ṣe security ló jẹ́ kámọ̀ òun. àpàtà kérésì báyìí lọ àwọn tó máa ń sọ ọlọ́dẹ ẹ̀ lórí ju wọn wọ́n sábà jáde lọ́sàn tẹ́bi dára mọ̀ àbáyé láti mọ̀ tẹ́lẹ̀ lókù gbogbo ọ̀sán ẹ̀ sábà ni mo fẹ́ jáde ta tó bá ti da ilé gbọ́dọ̀ ti jáde náà ẹ̀ kò ní jẹ́ orúkọ àwọn. kọ́lá kan fẹ́ pàdé rẹ̀ pé kó àwọn náà máa nǹkan táwọn olè máa dán láwọn kan dáwọ̀. ẹ̀yin tó wá ti fídíò ẹ̀ ti ya ogójì ẹ̀ ti jẹ́ kíní kan lóṣù tẹ́ kó lọ ẹ̀ ti jẹ́ kíní síta ẹ̀ ti ẹ̀ ní ìkàlóòtọ́ àbá àárẹ̀ ọ̀pọ̀ àbá ìbò ní pariwo ètò olómi náà nílò ètò ìmọ̀lẹ̀ kò ní dúró rárá. torí ti eléyìí lójú wa káàánú ọmọ ronú sípò á ní àwa ti ń gbọ́ ọ̀sẹ́nìkan tọ́fẹ́ tẹ nìkan jẹ́ kò síjẹ́ nìkan lẹ́nu nìkan tẹ́sí gbogbo akájọ wà lìjẹ́ náà ní tó ń gbàgbé sọ fúnra wa. kájọ gbẹgẹ́ ni kájọ wà lìjẹ́ náà àlìjẹ́ náà lọ jẹ wá lógún ṣe gbogbo ayé yìí ní wọ́n tẹ́ ẹ báyìí gbogbo òbí gbogbo òbí ìyàwó ìlú ló dá. ní ìbá lóògùn tó jà rọ̀ lọ àrọ̀ ní fẹ́ kù àbí òkú ni. gbogbo tó ń kó lè ní gbogbo tó ń kó lè gbọ́kẹ̀tẹ̀ tó ní àwọn tẹ́ ní sáájú rẹ̀ náà kú náà ni. gbogbo tó ní sàgbà tó ní tó gbòòrò ṣe pẹ̀lú pẹ̀lú wọn báwọn ọ̀sẹ̀ tó kù kan lólùpapọ̀ táwọn bá kúrò lóde bí wọn wọ́n ti Ìgbẹ́ alágbára yìí wá ọlágbára kò sí. Ṣé bàrà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ìgbẹ́ mi táà lọ ẹ̀gbẹ̀gbẹ̀ ló fi kókó bàbá kú tán. Bàbá kú tán, èyí tá a darí sí òun ni Kùránì sọ fún àfọ́nfà lóko akátọ́jú. Ká múra sí ìka mọ̀ bí a ń lọ. Eléyìí ló fi pàtàkì. Torí ìdí eléyìí, Ànábì wa Musa àti Arúnà àwọn òfin náà ọlá ipò kò jẹ́ tó wọ́n mọ ibi tó wọ́n dọ̀rọ̀ láti wọ́n padà wá kọ̀ǹkúrìdì wípé tẹ ọkùn àwọn ọkùnrin méjèèjì ìyá àlẹ́bí Musa àti Haruna kejì ọmọ ìyá ẹ̀ èrò wọn ni wípé ẹ̀yìn mọ èrò ni àwọn vọ́nù tí mo dá wà láàrin nìyẹn ò tẹ́lẹ̀ ẹ ẹ bó ti ṣe yẹn mo ti rò wípé bó ti jẹ́ náà nìyẹn ọ̀gbọ́n yìí vọ́nù lọ́tà ni ìyàwó àtọkọ̀ mi kéṣe pọ́rọ̀ sísọ pọ́pọ́ ṣe kankan nígbàtà ẹ̀kọ́ béèrè ọkọ ọkọ pé lákùnbá lè wà bóòdù ẹ̀sìn sílé yóò àti kó ti fún oníṣùmọ̀ mí lọ́tọ̀ lọ́dọ̀ ara rẹ̀. bẹ́ẹ̀ lápòjúwe nísìn baálé rẹ̀ ń bọ̀ lóòótọ́ ọ pàdé obìnrin kan obìnrin yìí oríṣiríṣi ọ̀nà ló lè ló lè bàjẹ́ ẹjọ́ fún yín kan lọ́lẹ̀ pẹ̀lú àpò àbáyẹn àbáyẹn gẹ́gẹ́ bóyá bàdàn àbíkú ni wọ́n láwọn lọ. wọ́n ní báwọn ṣe mọ́tò táwọn wọ̀ àwọn mọ́tò bíi sọ́lẹ̀ yẹn ni. àwọn bọ́ sí fúta náà ń pa pọ̀ gúúsùlà bẹ́ẹ̀ ni obìnrin kan wọlé jàwọn. wọ́n ní bó ṣe wọlé báyìí ó wọlé báyìí ó sì gborí láwọn lẹ́sẹ̀. àwọn bẹ̀rẹ̀ sí yàgò ní ẹ̀dá kù àbá ẹ̀ bá fẹ́ jẹ́ nkú ẹ̀fọ́ orí òun lẹ̀ bẹ́ẹ̀ bí ìfẹ́ gbé dé sí ikú ni ó rẹ̀ mí gan-an iná tọ́jú ara mi ni ó rẹ̀ mí ẹ dákun ẹ̀jẹ̀ ń gbé lórí sí ẹsẹ̀ báwọn. wọ́n ní bó ṣe gbórílé àwọn ẹlẹ́sẹ̀ táwọn fi dé táwọn lọ nìyẹn o kẹ́nìkan wá rí tọ̀tẹ̀ ẹ̀ àwọn àbá náà sọ àbẹ́ríkẹ́ àbára ìrẹ́rẹ́ mi gbórílé lẹ́sẹ̀. títí ìtọ́jú wà lóòótọ́ àwọn náà ní pọ́rẹ̀ ni. àwọn òsì lórí tẹ́ẹ̀bẹ́ tẹ́ẹ̀bẹ́ àwọn ìwà náà gbọ́ tó ṣẹlẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ ó sáré wá fífi máa rí rẹ̀ ẹlòmíràn kẹ́rì nǹkan sì bá fẹ́ káàárín èèyàn ogún àákà máa ń ṣe àsọ́tò àbíkẹ́ máa ń pè nǹkan yẹn máa ń dá lálẹ́ nípa ọlọ́run ló mọ kọ̀ọ̀kan bá kó o tó lè mú ìdájọ́ wá fún yàn gbọ́ nǹkan yẹn lẹ́nu ẹ̀ pé ṣé ń tọ́ gbà lérò náà nìyí ẹ̀ẹ́dọ́wálẹ̀ kí ni ó ṣe ìfẹ́ ìgbà olóko mọ̀ ń tọ́ bá sọ yóò tó máa gbọ́ àwọn ẹ̀rìn làwọn ẹ̀rọ pé kíni o ìkọ́ ọmọ tó lè wú jà kó tó lè sọ fún ìyàn pé kíni kan ẹ̀dọ́ àgbẹ̀ fúnraṣẹ́ báyìí náà ẹ̀yà àti fún dàjọ́ bẹ́ẹ̀ náà nìyẹn tí wọ́n ti máa fún dàjọ́ bẹ́ẹ̀ ni. ìyẹn ló kó báwọn òpìdán fìdáwọ́ náà ìgbà tẹ́ jòkó tẹ̀ ń lóyún ojú ẹ̀ka ẹ̀ka ẹ̀ka múdàjọ́ alẹ́ àlejò mọ́ káyọ́ pé yẹn pàṣẹ wò yìí o ìdán náà ní náà jọ wọn àtùkù sí ìdàkàtà sí kò èrò ẹ̀mù kankan ní èrò wọn yorùbá wọn kàn fẹ́ kó wa kó ní ilé bàbá wa fẹ́ kó wa kó ní bàbá wa. ilé bàbá yìí tẹ̀sẹ̀ ń jábẹ́ nìkan kájà kó fẹ́ kó kó rẹ̀ kó fẹ́ pa ilé gbogbo ẹ̀mí. ẹnẹ ń jẹ́ ẹlẹ́wà ilé bàbá yìí. tẹ́bí ń gbàdọ̀ àti ajá ìtẹ́ ìtàwọn yẹn kàn táwọn ìtòrí àwọn èèyàn kì í pé ẹni ilé bàbá yìí tẹ̀fẹ́ gbé e kó ní bàbá yìí ọ̀fẹ́ tẹ́lẹ̀mẹ́ tó ṣe díje tó wá ní tó wá dé airport náà pé ọmọ ọlọ́mọ ti bọ́ lọ́wọ́ wàhálà nàìjíríà o nàìjíríà tá a máa lórí dárẹ́tì tẹ́lẹ̀mẹ́ tó ṣe ọmọ yìí nẹ́rẹ̀ bá mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ mo bọ́ lọ́wọ́ wàhálà nàìjíríà o. tẹ́lẹ̀ nìkan ló fẹ́ gba ilé yìí bàbá yìí ẹ gbọ́dọ̀ dìde ẹ gbọ́dọ̀ ṣe kinní kan. torí ìdí ilé ìjẹ̀mọ́ mùsùlùmí ọ̀rọ̀ rẹ o èsù ni máa

ọ̀rọ̀ ńlá tẹ́sí àlú àmì àṣìyà ẹ̀hẹ́ ẹ̀yìn túbúrẹ̀ lẹ́kọ́ tàkùnkùn bó ṣe rí nìyẹn tọba béèrè àbẹ́rẹ̀ jù ẹ̀rọ bẹ̀rẹ̀ abẹ́rẹ̀ àbẹ́rẹ̀ jù tọba padà lọ lè mọ àwọn kẹ́kẹ́ lóko bá mi jẹ́ wọn. yóò dáná ilé rẹ̀ wúwo nígbà tó wá wú tó gbogbo fóònù ọkọ rẹ̀ gbogbo bà tó ju gbogbo bà bẹ́ẹ̀ àwọn kọ́sọ́mà rẹ̀ obìnrin kan àbí kó tẹ̀ ẹ́ pé sí àwọn sí àwọn kejì náà ni. tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ tó ṣe parẹ́ tó ń i love you kí ti ó ti sá ó sì sọ mí ó jòkó ní ọlọ́run ìjọba àwọn àjẹ pé kéde kó síìsì lásán. torí ìdí eléyìí obìnrin gbọ́dọ̀ ṣe sùúrù ọkùnrin náà ṣe sùúrù bàbá ṣe sùúrù ọmọ náà ṣe sùúrù kéṣe bọ́ọ̀kan rò ó dá wàhálà alẹ́ púpọ̀ o ọlọ́wọ́ fẹ́ ká máa ti zọ́nù ẹnlẹ̀ bá dà zọ́nù kírísìmọ̀ bọ́lá ti sọ wà nìyẹn. kí lóun ṣe wọn ìyáàbọ̀ wà dánù ọ̀dọ̀ wọ̀nyẹ ìjìnlẹ sí ẹ máa fẹ́ kàn máa ń sàtọkàn kẹmọ kó báyìí lóore kórí ẹ báyìí tẹ ẹ béèrè wádìí ẹjọ́ orí bẹ́ẹ̀ náà. ẹ màmá dájú lẹ́kẹ́ tó máa mú dájọ́ fàyín nà bẹ́ẹ̀ ná àkẹ́yẹ máa mọ̀ pé pé nǹkan ṣe nínú tí ó sì rí bẹ́ẹ̀ ó súnmọ́ kọ́ jẹ́rọ̀ o irọ́ ni máa jẹ́ lọ́pọ̀lọpọ̀ kò ní rí bẹ́ẹ̀ o. adébì musa àtàárú náà ṣé ilẹ̀ lọ́wọ́ jẹ wọ́n lógún ni àbí ilẹ̀ jẹ wọ́n lógún àbí kò ọba ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn náà kí ṣe táwọn fẹ́ gbà nìyẹn àní kí gbogbo wa ká jọ wálìjẹ́ náà ká pa ìwà tí ọ̀dà sí àwọn tí wọ́n ń jẹ gàba láwọn èèyàn lórí tí wọ́n máa gbà àwọn èèyàn nínú ẹrú bóò láti fẹ́ bọ́ lọ́wọ́ gbogbo wa. torí ìdí eléyìí eléyìí ni Mùsá àti Àrùn ní sàlàyé fún wa àwọn ó ṣètò ìmọ̀ràn lórí wà títà náà bí Mùsá ṣe fún wa conclusion wa ni wípé ẹ má dá Mùsá lóhùn. Mọ́sá àti ọmọ ìyá rẹ̀ Árúnà yuridani ayọ́kùnrin ìjà kan ní ìyá àdìpọ̀. Àwọn fẹ́ mú yín kúrò nílẹ̀ bàbá yín ni. Bìsí ìhìrì hìmá pẹ̀lú dẹ́sí pẹ̀lú àwọn méjì. Wàyẹ̀dì àbábí torí ikọ̀ tí kò mọ̀ lùmọ̀tìlá. Ó sì fẹ́ mú yín kúrò níbi ojú ọ̀nà yín. Àlè mọ́tìlá. Lóde Lárúbáwá máa ní àlè Oríṣiríṣi mo wọn lè ní al-abdul al-ajwad wọ́n tó lè lò ó ń pé al-akrabu ila al-haq àwọn àrí yín pé ó bá gbé yín kúrò níbi ojú ọ̀nà tí yín fẹ́ pé òun ló sì òun lọ́ mọ́ gbòò ojú ọ̀nà tó dáa jù ojú ọ̀nà tó yẹ pé ẹ̀yin lẹ súnmọ́ òdodo yìí kẹrìkà àwọn ní apá àlàáfíà fún òdodo yìí fáà ẹ wọlé fáà nígbà tí wọ́n ti conclude tí wọ́n rò ó lẹ́bi ara wọn tá lẹ́bi Musa ọbẹ̀ kọ́ àwọn kúrò nílẹ̀ bàbá wọn ni àti Harun àjùmọ̀wò kẹ̀yìdàkọ́ fa ájúwìwò kẹ̀yìdàkọ́ ààrẹ Musa wa ń sọ ọmọ ẹgbẹ́ tó wá rí bẹ́ẹ̀ àjùmọ̀wò kẹ̀yìdàkọ́ gbogbo àwọn ètò yìí tẹ pété-pèrò kalẹ̀ gbogbo àwọn idẹ́ tẹ kó jọ ẹ gbogbo yẹn kóra yín wá tó máa tó sọ́fà tó ń kálukú yín kẹ́ wá tò ní déédéé ẹja tò ẹ̀ríza ẹja line up tó kálukú ẹja line up kẹ́ ẹ̀kọ́ àwọn ẹja yìí kẹ́ ẹ̀kọ́ ẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀rọ kò bọ̀ wá kárí ọ̀rẹ́ ẹ̀ríza. àlẹ́ musa ẹ̀mí rẹ̀ kúkú palẹ̀ torí pé kíni ọlọ́run ló rẹ̀ ẹni ọlọ́run bá ti rẹ̀ lọ́sẹ̀ tó bá ti jẹ́ mbàdí sọ́dọ̀ ọlọ́run òfin kárí yóò borí bí sòrò kan bá dé tí wọn náà bá ti lọ lọ́run làbí sọ ẹ̀jẹ̀ àwọn ìdánù síwájú ká lè tẹ̀lẹ̀ tútù tí ẹ̀ bá ti dánù síwájú yóò tẹ̀lẹ̀ tútù kí ni wọn náà ti síwájú ọlọ́run sọ̀rọ̀ yẹn rẹ pé ló mójú tọ́rọ̀ yẹn rẹ ó kí pé dáadáa ó ń ṣe náfìlà nígbà tọ́rọ̀ yẹn pé ìwé nílẹ̀ ẹ̀ka wà ló ní ọlọ́run ẹja súnmọ́ tí ẹ̀ bá súnmọ́ ọlọ́run tí ṣòro bá dé àwọn òní tí ìmọ̀ pé gẹ́gẹ́ bí dán lóhùn gbé náà wà pẹ̀lú rẹ̀ ìwọ́n wọn náà ṣe tọ́lọ́wọ́ bá àwọn ti yẹ kó ṣe ìṣòro wá dé ìyá jí ọ títí ìwé bá dé gan òní lójú pópù ọlọ́run torí náà mọ̀ pé náà bá àwọn tẹ́lẹ̀ ẹjá súnmọ́ náà ẹjá ṣe déédéé pẹ̀lú ọ̀nà torí ìdí eléyìí wa fún wọn pé ìyàwó máa ní ẹni òun lẹni tí ó là òun lẹni tí ó jèrè àwọn àbá onímọ̀ tẹ̀síìr ó wá ní mọ̀lẹ́sà ẹ̀dá eléyìí tá ànábì wa mú ká sọ yẹn èwo ni níbẹ̀ mọ̀lẹ́sà ẹ̀dá yẹn èwo ni níbẹ̀ ṣé àbí àfúlà yẹn èwo ni níbẹ̀ fàláwù tèwo ni ṣé fàláwù tọ̀run ni àbí táyé àbótẹ́sìn ni fàláwù táyé ni o torí pé ààrẹ bẹ̀ kẹ́ni fìdáwọ́ rẹ̀ ti kulẹ̀ sọ fún wa tẹ́lẹ̀ wípé ẹni tó bá borí nínú yín nínú táàbì sọ ẹlẹ́sẹ̀ ni pé mílẹ̀ ló kọ̀ọ̀rọ̀ bíi á sì lẹ́ni tí ó sùn mọ́ba tí ó jèrè ayé á fọ̀ nípò yóò rà lẹ́nu musa sọ pé ẹni tó bá tẹ́lá lè borí lóòótọ́ wọ́n ti sọ fún yín náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kẹ́ni wọ́n ti sọ pé ẹ sùn mọ́ba wọ́n ní fàlàwù yẹn ni o làpọ̀ wájú bàbá ìdílé kẹfẹ́ rẹ̀ wọ́n ní ayélu mẹ́wàá mílíwò àmà nánú fàkọ̀dù wà àdànà àdàn mẹ́líkù àtọ̀ àlùjẹ̀zìm wà máa ń wá màyànà lórí yá sátẹ̀lá àbíyàn abẹ́rẹ́dà wọ́n ní tẹ́lẹ̀ náà ọba ìdí sọ báwọn tẹ́lẹ̀ pé ọ̀dà àwọn ọba àbá borí o àwọn ò rí ẹ̀bùn ẹ̀bùn wà táwọn ẹ̀bùn tó tóbi kódà àwọn ò tún rí ipò ìjó lórí abẹ́rẹ́ kan ìyàwó súnmọ́ bá wọlé ìnà ọ̀tàn wọn jẹ tó fi jẹ́ sí pé wọn ò tẹ́tí sọ́rọ̀ ànábì wa Musa alayhi salatu wa salam. ànábì wa Musa sọ fún wọn pé kọlu ya mu kọlu ya Musa wọn nìyẹn Musa ẹ máa tòlùkìyà sílẹ̀ lọ́kọ̀ ju tọwọ́ ẹ lẹ́ni wọ́n lọ́kọ̀ so ìdán ọwọ́ rẹ fún wa ni ẹgẹ́ lẹ́nu ọlọ́run fàyín máa ànàkùn náà wà nàmà ní alukọ àbá àríkàkọ bẹ̀rẹ̀ àríkàkọ fi kakọ fi tó wọn wá hàn kó lè mọ̀ pé nǹkan bẹ́ ẹ̀rẹ́ ìka ẹ̀rẹ́ ìka ọ̀lẹ́ nílẹ̀ Yorùbá náà ẹ̀yà àfẹ́ńtẹ́ńtẹ́ ògùn wà wọ́n máa proud pẹ̀lú ògùn. àwọn Fúlàní tẹ̀ sí nǹkan fún pé àwọn Fúlàní gan ní baba ńlá ògùn lọ́wọ́ <laughs> Fúlàní wọ́n ní baba ńlá ògùn lọ́wọ́ bẹ́ẹ̀ ògùn mi lọ́wọ́ bí wọ́n ti ní tíà bẹ́ẹ̀ ni wọ́n lóògùn. Idán bẹ lọ́wọ́ tí wọn náà idán gbẹ́ gidi ń bẹ lọ́wọ́ rẹ̀. Tí wọ́n pé ògùn wà bí ọ̀ bẹ lọ́wọ́ wọn o. Ó wọ ọkọ lánàá ọlọ́run bẹ́ẹ̀ ni kí n jáde ẹnu bọ́. Ẹ̀yin lẹ Yorùbá Yorùbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nke yóò fúlàní fúlàní kọ́ ní dààmú yín lẹ́kàn ń bẹ ilé ara yi fúlàní pọ̀ láfíríkà fúlàní pọ̀ láfíríkà àpọ̀jù lọ láfíríkà àpọ̀jù yín yorùbá ibo mélòó ni yorùbá wà láfíríkà. ọ̀rẹ́ rẹ̀ ti sọ èyí ò gbára ogun tó ogun wà ọ sì kẹ́lẹ́ pé yẹn la fẹ́ lò ìta fẹ́ lò ń bẹ̀ ni wípé wọ́n ti rò wípé ìdán ọwọ́ àwọn ó fa àwọn ọlọ́kàn balẹ̀ wọ́n wá ń sọ fún múta pé rẹ̀ múta táwa ní kákọ́ tuntun ọwọ́ wa hàn ní. ẹni dà nǹkan yẹn fún wọn lọ́kàn balẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ lómi ló ti máa fògùn yọ̀ọ́ fi fọ́ọ̀mù sáwọn èèyàn yọ̀ọ́ fi ṣègbè àgàtà àwọn èèyàn òkú wà. ẹ̀yìn ọ̀kan lọ́wọ́ àbá àtẹ́jú orí ìwé tí wáyé rẹ̀ lọ wíṣẹ́ o ọ̀nà àwọn àbóòsùn náà àwọn ọ̀dọ́gbé kò sóògùn ogun wà tí ń tábà ní yìí sọ́wọ́ bá ní ọ̀dọ́ wọn fògùn fọ́nbù ìbẹ̀rẹ̀ náà wọn á gbogbo wọn padà fọ́dún tọ̀ torí kú wọn náà

ilé ìrìnsẹ̀ islam ọ̀fara mọ́ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn kẹtọ́ òkú nǹkan àwọn òkú nǹkan tó ń jẹ yàrá mọ̀ nínú sàrà àìjọ òkú ìbẹ́tẹ̀ fàjà ìgbàfẹ́ gbogbo àwọn nǹkan tó tún lè dá wàhálà lẹ̀ sínú ara rẹ̀ àgọ́ ara rẹ̀ lọ́jọ́ iwájú. mo sọ̀rọ̀ ẹ̀ka kíláàsì ń dòní títí tí wọ́n máa ti kẹ̀kẹ́ pé á àwọn ti dá nǹkan wo. mo mọ ẹni tó yẹ pé bíléèdì báyìí bíléèdì ó jẹ bíléèdì pẹ̀lú òògùn lójú àìpẹ́ wọ́n ọkọ̀ òògùn jẹ bíléèdì. abẹ́ nìkan wọ́n máa tọ́ kẹ́rin wọlé lórí àyè wọ́n máa wá jẹ wọ́n máa rún bí ìgbà ah! tí ìdìbò akọ́ṣe ilé ìbá lọ dé lọ́jọ́ iwájú èyí ti para rẹ èyí ń gbé irin ní èyí ń ń gbé sínú inú wá bí lọ irin tí ó lọ irin tó ń jẹ kí ló wá lákàyè Ka níbi ká lè jẹ ọlọ jẹ irin ṣé níṣọ ara rẹ ó papọ̀ ni irin àti irin lẹ́yìn pẹ́ẹ́rẹ́ náà lọ́ra wọn níṣọ ara tiẹ̀ ò lè lọ́rin ṣe irin mẹ́rin jẹ ká jẹ orí bá ìjẹ kódà àwọn nǹkan tó bá lé jẹ fún ìjẹta jẹ nìjẹ inú mu rẹ ó ní ìfà pẹ́sẹ̀ ọkàlà àwọn ọ̀gá àwọn tí nípa àyàwó ta ká kọ̀pẹ́ ti ń jẹ ni jàmá. bàbá àpọ̀ ní gbogbo ó ti jẹ bíléèdì gbogbo àwọn tí wọ́n láwọn rẹ̀ máa gbé gbé mú sí ọ̀láì. wọ́n kàn máa sá wọn nígbà tí wọ́n ń sá ẹni tó ń ṣe oògùn yìí torí ìgbà tá à ń sọ ọmọ ẹni tó ṣe yìí o ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ nineteen ninety one àti òkè nineteen ninety nine sorry tí a bẹ nineteen ninety ninety three ẹni tó ṣe oògùn ó fóyàn gẹ́gẹ́ pa akọ́tọ̀ òga jù kí fẹ́yàn ẹ̀jẹ̀ bíléèdì ní lẹ́yìn gẹ́gẹ́ akú àbí ẹ̀rọ̀gbọ̀ kọ́nà bá tó wà fẹ́rẹ́ pé àwọn àjẹsẹ̀ lọ́fẹ̀ẹ́ jùmọ̀ àjẹsẹ̀ lọ́fà á sọ̀rọ̀ tí ń sọ̀gbẹ̀ gbẹ́dájọ́ kò wọ́n wà ní kò wà lè ṣe kò lórí lórí sọ̀rọ̀ lórí kí làjù kó jẹ́ sí káàdúró tọ́ lọ́wọ́ ọba káwá ti tó tọ́lọ́ba ti dúró déédéé kó tọ́lọ́ba ní lọ́wọ́ ẹ̀dá òlò láyé náà ni ó lò. torí ìdí eléyìí àwọn tíbi làwọn náà kó àwọn òsìdá ó wá ń sọ ń jẹ́rẹ̀ pé ìrẹ́ Musa ògún wà tí wọn ló kọ́ bẹ̀rẹ̀ ní àbá àníkákọ́ kó o tara wa sí wọn. kọ́ńtà bárì àlùkù aláyọ̀ Musa nítàn tọ́ba rí bẹ́ẹ̀ àlùkù ẹ̀jùtọ̀ ilẹ̀ ẹ̀kútọ̀ ẹ̀kárì. Fàìdá ìbálò àìsíwọ́ yóò háyá ilé ìlú ìsìnrì ìhàmà àtàtà. Ẹ̀wọ́n náà bàlẹ̀ bọ́lá bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ wọn. Ó ní Fàìdá ìbálò àwọn okùn tí wọ́n kó lọ́wọ́. wà ẹ́sìn o àti àwọn pọ̀pá ẹbí táwọn náà kó lọ́wọ́ wọ́n bá jù lẹ̀ yòóhá ilé yìí ní sìnrì àmà akẹ́tẹ́á ìkẹyẹ náà bá ń da ojú àwọn èèyàn yòóhá abẹ́rẹ́dá ń kéńjì ojú àwọn èèyàn wọ́n wá dàbí pé okùn yẹn ń yíra padà lójú àwọn èèyàn ọmọ ah, ti ń dojo abẹ́rẹ́dá pọ̀pá ti ti dojo àwọn kékeré ó فأوجد في نفسه خيفة موسى أمريكا ọlọ́ọ̀bá àdétọ́lá ní fa áójásá ìtí wọ́n sì yẹn káàbà àlámẹ́sì oko ẹrù sẹ́ni àwọn èèyàn oko ẹrù sẹ́ni mọ́sáré ẹ̀rú kọ́kọ́ mọ́sáré ẹ̀ à wọ́n mà ti ń lóòótọ́ abẹ́rẹ́ta. wọ́n ní láta ọlọ́ni àwọn ọ̀sọ̀ fún ní sáfẹ́ ìrẹ́ múta mọ̀ bẹ̀rù ìnàkà àtàlà ìrẹ́ múta wọ́n ló borí wẹ́ fọkànbalẹ̀ àwọn làárọ̀ wà á kí má fi yàn ní ní ìrẹ́ múta wá ju tí ń bẹ lọ́wọ́ fún rẹ̀ hálẹ̀. Tàlùkọ̀ máa tọ̀nà òun. Ètí wọ́n ṣe tí ń gbà wọ̀nyẹ̀ lójú yẹn ìrẹ́ Musa ọ̀yá jùlẹ̀ dúpọ̀ pa ọwọ́ rẹ lọ. Pọ̀pá tó wà lọ́wọ́ tó rẹ̀ yẹn ọ̀yá jùlẹ̀. Ìtọ́ jùlẹ̀ yẹn tẹ́lẹ̀kọ́ máa ń sọ̀lẹ̀ rú. Gbogbo tí wọ́n ṣe yẹn pátá gbogbo ẹ̀ ní ọmọ ẹgbẹ́ mi lọ́wọ́ bẹ̀rẹ̀ sí pé tí wọ́n ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ sí pé mi. Iná máa sọ òun kẹ́ idú sáàhì. Ọ̀rọ̀ ọba àlekọ́lá ni wọ́n á ṣe kẹ́kẹ́ ìtọ́wọ́kà ṣe ìtọ́wọ́ ní ìlú lásán èsì òkùnjẹ́ lásán ni idán lásán ni láti wà láàyè ìdílé sáírù àìsàn àtá bí a gbọdọ̀ sọ́ra fún idán nìyí o sọ́ra fún gbòòrò idán gbòòrò oríṣiríṣi ọlọ́wọ́ bá rẹ̀ gbọ́dọ̀ gbogbo ń dájọ́ ìdán pátá kò ní jèrè kò ní là fàláwù yẹn wá ní méjì ni fàláwù àkọ́kọ́ ni wípé ìtọ́lá rẹ jẹ lọ́dọ̀ bẹ̀rẹ̀ àwọn náà wọn ní àwọn lè rí jẹ ṣùgbọ́n ìtọ́wájọ́ dá òun ní tíjọ́ gbọdọ̀ àlùjá àwọn àtòlíjẹ́ rẹ̀ ní gbọdọ̀ àlùjá àwọn abẹ́rẹ́ dà. قولك يا سارة سجداء báyìí ọlọ́wọ́ ní ẹ̀rùfẹ́ ìfìlíhù sáà ayẹ́sù àtàlọ́run gbogbo bí tẹ́bá dé àbẹ́ ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ ọ̀gẹ̀rẹ̀ àwọn ẹ̀wọ̀n ní gèrè nígbà wọn ìkà àwọn bá tó dé ń jẹ́ mẹ́ta ọ̀sẹ̀ gèrè o wọn ní láwọn ní gèrè. àwọn ìkí ya sára tó tún báyìí àwọn òpìdá tí Musa ti kọ́kọ́ tó wà sí fún lákọ̀ọ́kọ́ gbogbo má ti kẹ́rẹ́ gbogbo ọba tẹ̀lé ọba nàbí Musa wọ́n ti kéde wọ́n tẹ̀lé wà fún ànábì Musa. kọ́lù àmàna wọ́n tọ̀ àwa ti gbàgbọ́ o. Bìrọ̀bì Aruna wà Musa àwa ti gba ọlọ́run Musa àtọ́lọ́wọ̀ bá Aruna gbọ́ báyìí. Àwọn ti ń tẹ̀lé ọlọ́wọ̀ bá Musa àtọ́lọ́wọ̀ bá Aruna. Báwo kùdẹ́yẹ ti gbàgbọ́ tí wọ́n gba Musa gbọ́ òun nìyẹn nígbà tí fìràwọ́ náà rí kí wọ́n gbọ́ náà wọ́n bá gbọ́ kí n fìràwọ́ náà wá sí lẹ́t ìṣá ọba tẹ̀sí ìrìsẹ́ ń bọ̀ láti máa ṣàlàyé lẹ́yìn pẹ̀lú ògùn ọ̀nà ẹ̀yìn nígbà tí ó rí pómi tán lẹ́yìn ẹja wọn. kí ló wá kù àwọn tó gbé wá àwọn tó gbé wá pé kí wọ́n wá bìjà rẹ̀ nígbà táwọn náà wá rí i pé ẹni táwọn fẹ́ fèsì yìí ọkọjá ọkọjá ní táwọn ọdẹ máa pé kí ni Ṣé pé físíkà lẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìdíra yìí? Àwọn akẹ́yẹ ń sẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Abẹ́lẹ́ ọ̀pọ̀lọ̀ kọ́ bá tó ní ìdíwá sí. Abẹ́lẹ́ ọ̀pọ̀lọ̀ kọ́ sànù wa ọ̀pọ̀lọ̀ kọ́ síbi àwọn ẹ̀wọ̀ wa. Bẹ́rẹ̀ àmọ́ ti yára hàn rọ̀. Sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa